sí obìnrin ní ẹnu bí kí ó fẹ́ kọ́ bá sí islam ló fẹ́ gbà islam. Ohun tó bi ni ẹni tí ọba mọ kálímà wí. Fífi kálímà síyàn lẹ́nu kò pọn dandan kó gá pé ẹnìkan ni ó fi lóńtì lẹ́nu. Sọ́yé. Yálà ó ni tàbí ó jẹ́ obìnrin ni. kò pọn gasị kó gásí pé ó ń tì lọ́ọ́ máa fi kẹ́límà lé lẹ́nu tẹ́ni náà bá ti mọ bí ó ṣe wí kẹ́límà irú àwọn lárúbáwá nìsín èdè wọn ní. tẹ́ńbà gba wọn fi ile ni allah ilaha wa ashadu anna muhammadu rasulullah so o ni ó wí ara rẹ̀ ni àìṣedédé lárúbáwá so eh, ló fi já sí wípé wọ́n bùkátà sí ẹni tí ó fi lé wọn lẹ́nu. so nígbà tí wàá rí báwọn àga sí pé yálà obìnrin ló fi lé obìnrin ẹgbẹ́ ẹ̀ lẹ́nu ni o yálà ọkùnrin ló fi lé lẹ́nu ni o kò kò ní kò ní bá kankan nínú. ó ti fà. so bọ̀ tí. Eh, ká ní ẹni tó bá fẹ́ ìfẹsẹ̀ wọnú Islam lọ́rẹ́ bí wọ́n ṣe béèrè ti ọ̀rọ̀ oníwẹ̀ yẹn pé bóyá àti wẹ̀ sínú Islam ṣé bóyá ẹni yẹn wà sí ní kọ́ńtì wa yìí bóyá ẹni yẹn wà outside the country ṣé bóyá èèyàn lè táìpù kí ni orúkọ ẹ̀ sí àzìn bóyá bá ṣe step ta take ṣé ó wà pàmí sí bùsà. lọ́ntì ọ̀bà sí nítòsí tọrọ ẹ sì jẹmọ́ ìwẹ̀ kìí sí gbogbo ẹni tó bá fẹ́ gba islam lọ́rọ̀ ẹ jẹmọ́ wẹ̀ ẹni tí ò tí bàlágà tó fẹ́ gba islam kò pọ̀ dandan ká ní kó ṣẹ̀ṣẹ̀ lọ wẹ̀ ṣùgbọ́n tí wọ́n ti jẹ ìwẹ̀ sọ́rùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn lọ́rọ̀ ẹ jẹmọ́ kó wẹ̀ so ẹni pé wọ́n ṣàlàyé bí ó ṣe wẹ̀ ìwẹ̀ yẹn fún un ayé sì ti dìrọ̀rùn so yóò sọ fún un lórí fóònù pé ọba ti dé balùwẹ̀ o bó ṣe ṣe bó ṣe ṣe bó ṣe ṣe nìyí o so kò jù báyẹn lọ. ẹ ẹ ti yẹ sà jùlọ kọ́ lọ́ọ́ kẹ́ ẹ rà. ẹ sà ẹ sà.